hello everyone welcome to bcgs tv if not today na na dey degere post say una never subscribe to my channel I beg subscribe or hit on the notification bell so that anytime we dey upload videos una go dey see am my returning god will bless una i dey talk about royal home i dey talk about Nigerian celebrities for my channel and i dey analyze shows for my channel so my correct people, we get video right now when we wan do analysis we go react on top so my correct people, now mommy estabo and abike jabagdan and oni of ife case plus dorcas my correct people. so for here uh, mommy estabo they make uh, uh, dey ask oni of ife say ah, if you know they date this girl how she anyway make we lis ten na go hear now. we don care ntọ́mọ yẹn bá sọ. ó ti pé àwọn voice note yín ó ti hint wa ọba ní kó má fún wọn lóúnjẹ nílé Ifẹ̀ kábíyèsí how does that sound to your ears báwo ló ṣe rí létí yín ṣé ẹnìkan lè tán ìṣẹ̀tàn nílẹ̀ Nàìjíríà ṣé ẹnìkan lè tán poverty ní ilẹ̀ Nàìjíríà bàbá ẹ̀yin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jọba yìí gan-an bẹ́ẹ̀ ẹ lè fìdí ilé Ifẹ̀ tán ẹ lè lè tán gbogbo ìṣòro ilé Ifẹ̀ kúrò kò sẹ́ni tó lè fìdí Nàìjíríà tán èmi náà dẹ́ ṣe wọn bá ara mi tí n bá ti gbowó fáwọn Lágelú FM àwọn Splash FM ẹ ṣáà rí gbogbo wọn fẹ́ bá mi fún wọn lówó nìbàdàn Ìbàdàn lèmi mọ̀ ṣé yìí èmi ò mọ lóògbò mi àmọ́ mo ti mọ̀ fẹ́ o mo ti mọ̀ fẹ́ o yìí ẹ̀hẹ́ ọba Odùduwà ni Odùduwà wà. Hmm. Odùduwà wà ìjàlódé tí mo sọ pé òkú Odùduwà ò ṣòkò. ẹnu tó fi pàdé gun wọ́n tún fi ń pàdé ògùn. òye ah, sábà don turn he don revise anyway. kábíyèsí òótọ́ lódodo àjábọ̀ ẹ̀yìn náà gbà tí mo ní kò jábọ̀ ẹnu tó fi ń pàdé gun ẹnu tí a fi bọ́rìṣà ní o ó di dandan ká fi lọlẹ̀ nílẹ̀ oòdùà ẹ̀yin ò fura wípé kábíyèsí ṣàmọ̀ yìí pé nígbà tí mo wá bá yín ní UK ẹ mọ̀ pé bí ẹ̀mẹ́ta lè ránṣẹ́ sí mi ló tẹ̀pẹ̀ fẹ́ rí mi kì í ṣe pé mi ò fẹ́ rí yín gangan ẹ ṣẹ̀ṣẹ̀ jọba ń gbà yẹn náà ẹ dẹ̀ wọ everybody lójú pé bẹ́lẹ̀ yorùbá kì í ṣe ọkọ ẹni kó jálẹ̀ ẹni ṣùgbọ́n nígbà tí ọmọ yẹn ti kọ́kọ́ lọ bá yín pé wọ́n ṣe live video ṣùgbọ́n yìí ká ní bí dọ̀kásì ṣe wá bá yín yẹn ká ní mo àbóṣe àbíkẹ́mi ni wá bá yín bó ṣe rọ́ọ̀ṣì wá èmi nìyẹn èmi tẹ́ ti rí pé professional person tó níṣẹ́ lọ́wọ́ yàtọ̀ sẹ́ni tí ò níṣẹ́ lọ́wọ́ I don't lobby nígbà tí wọn kọ́kọ́ wá bá yín pẹ̀lú lédè kan tó ń sọ Ifẹ̀ yìí pé bàbá Ẹsábọọdù ó mu sìgá Ẹsábọọdù ẹ wọn náà bẹ fi jọyè Ẹsábọọdù tó ń ti bà mí jẹ́ tó ń dẹ̀ ṣe live video tẹ wá ránṣẹ́ sí mi pé ẹ fẹ́ rí mi mú ní mi ò wá hmm. kí ni mo fẹ́ sọ ó fẹ́ dàbí àwọn ọlọ́pàá ẹgbẹ́ Republic of Ireland ní Dublin náà ni wọ́n á lọ bẹ̀ for so many years àwọn àbíkẹ́tì competition ah, wọ́n competition títí títí wọ́n kọ́ sí head officer wípé èmi ń ṣe èmi wọ́n operate ewé ilẹ̀gálì tí wọ́n mọ qualification tó wà lọ́wọ́ mi ìjọba wọn ṣe di pé wọ́n fọ́ mi nílé wọn èmi òun èmi òun ló ń fẹjọ́ sùn but mo kàn mọ̀ yìí pé bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo lòtítọ́ máa bà á mo ní tí wọ́n rojọ́ tó bá mi jẹ́ ẹ wá ní ẹ fẹ́ rí mi mo ní mi ò wà ṣé kí n wá wá sọ́dọ̀ yìí kí n máa sọ pé tó ń wí òòrì bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn kéré sí mi láti máa bá mi máa bá wọn jiyàn ní gbogbo ọ̀nà in all ramifications wọ́n ti rejọ́ bẹ́rìbẹ́rì fún yín ṣé màtáyìn wá sọ pé ẹ fẹ́ rí mi lákòókò mo ní mi ò wà ẹ má bínú mi ìṣojú jọba ẹlẹ́ẹ̀kejì mo ní mi ò wà kó tó di pé ẹran pa èyí pé dandan kó lọ gbé mi wá ìbínú yẹn mo gbá bá sí ọ̀dọ̀ ọyẹ pé mo ṣe kúnlẹ̀ mi ò rẹ́rìn torí pé bí àbíkẹ́ bá tẹ́lẹ̀ níbí kan tó bá lọ rújọ bẹ́rìbẹ́rì fáwọn èèyàn tẹ́ ẹ̀ bá mọ wúwo ẹni yẹn ẹ̀ lórí báyìí ní ṣéw ó ti wá rújọ bẹ́rìbẹ́rì kí lẹ fẹ́ rí mi fún ní tó fà á nìyẹn pé mi ò fẹ́ rí yín ìyẹn ni mi ò ṣe rẹ́rìn tí mo fi bínú wọ́kà tó wájú yín because ó ti rújọ bẹ́rìbẹ́rì fún yín bó dẹ̀ ṣe rojọ́ bẹ́rìbẹ́rì fáwọn ọlọ́pàá nàìjíríà nìyẹn kí rádìkẹ́ máa sọ pé ìlú tí wọ́n so forí wa sọlẹ̀ sí èdè abínibí ni mò ń sọ mí ìṣèdè ibo kó ní ká má wà nàìjíríà mo ní ilẹ̀ tó pọ̀ nàìjíríà tí mo rà ìdí mo dẹ̀ rà fún ni wípé land bank ni kò sí lọ́kàn mi pé mo fẹ́ kọ̀ torí àbíkẹ́ ti sọ pé o máa pa mí tí n wá nàìjíríà ẹ̀dẹ̀ mo ní màsà màgá ni à ń mọ akíkanjú lójú ogun akíkanjú tó bá fẹ́ tó bá oh. mọ̀jà tí ò bá mọ̀ sá irú wọn máa ń bógun lọ ni kì í ṣe tójó ṣé tó bá di aya kìlà síyàn pé kán lọ pààyàn ṣé gbogbo nǹkan gbogbo dream tí mo fẹ́ ṣe ń lé ayé ṣì wá sí tán bàjẹ́ kẹntáyé ẹ̀ ti bàjẹ́ kó bá tèmi jẹ́ wọ́n ṣe ni wọ́n ṣe ń sọ pé Yorùbá Ìbàdàn ní ṣe ọ̀gọ̀ ṣòye yìí wọ́n ṣe máa sọ yìí pé jagunjagun ó máa ń sá fún ogun ni di ọjọ́ míì kábíyèsí ó threaten everybody kí irú àbíkẹ́ tó yẹ pé òun ló fún àwọn èèyàn ní provocative challenge ní gbogbo ìgbà ní Facebook ẹ rí fídíò ibi tí ìkan náà àwọn ọmọlẹ́yìn ẹ̀jọ́ ti ń kó làbò tó ń dóra wọn tó lọ kọ́ọ̀pù ojú fèsì obìnrin yẹn tó ní fèsì ọmọ tèmi ni tí ẹ yóò wá rí pé mo dá padà fún tèmi yẹn náà wá gbé fún yẹn sẹ́ẹ̀dí bó ṣe ń operate ẹ mọ Yusuf Karim tó ń gbé okó àtòbù ẹ̀ kiri tó pẹ̀lú ẹgbẹ́ Bobrisky tó ń dóra wọn gáà dúdú tó ń dó nígbà tábì kẹ́ máa crop ojú ẹ̀ ó bá ní àkọ́bí mi ní tina ni ó gbé fọ́tò tina sí àwa náà dẹ̀ ṣe àṣekà padà àgbójú àǹjọ́lá sí ṣe àwa gbé kiri àǹjọ́lá yẹn kábíyèsí àwa gbé wá bá ayé pé káwọn kan ṣe ń bú ọmọ òun bí àbíkẹ́ ṣe ń ọpẹ́rẹ́tì gẹ́lẹ́ nìyẹn mo fi ọjọ́rùn mẹ́ta lọ̀kan tó ń ṣọ́ àlọ́ òmi àti àbọ̀ mi búra àbíkẹ́ rán yàn sí mi in the month of January ọ̀rẹ́ ẹ̀ tìmọ́tìmọ́ ló rán sí mi pé kí n jáde fún yín ẹ pé mo ń tẹnu mọ́ kínní ipe kí n jáde fún ó ní kẹ́ni yẹn má dárúkọ òun ò rán ipe kan sọ mi pé àwọn ìyàwó ọ̀gàgà bọ́n ṣe ń fọ́gò ni wọ́n ń gún bẹ ipe ọba mutí yó hmm. ẹ kúkú mọ̀ mí mi ń ṣọmọdé blọ́gà ìdí iṣẹ́ mi gbogbo wọn bá mi pátá ẹ tó fohùn ránṣẹ́ sí mi tó wá bá mi mo ní kó padà lọ sọ fún Àbíkẹ́. he said the olórí is for palace for the fight tí màá tún wá jáde fún yín mo wá sọ fẹ́ ni ọmọ tó náà máa wá jáde fún ọ̀gàgà òun á máa jẹ́ kó òun dìfẹ́ǹdì òun ló ń ogun yá yín. kábíyèsí tí ẹ bá wo àtisídẹ́ǹtì mi láti ibi tí wọ́n ti bí mi mọ́lẹ̀ dé àmì lone ranger mi ò ń tọ́yàn i'm not a street fighter bí ìdẹ̀mbóbìnrin jà ọkùnrin lèmi máa ń bá jà torí ọlọ́run fún mi ní egun yìí egun yìí le pẹ̀lú ní sixty two ṣùgbọ́n àbíkẹ́ ẹ lọ bèrè sórí ẹ̀ ní èbúté mẹ́ta ó ní gbogbo ṣe máa ń múri táyé papọ̀ mọ́ kẹ́hìndé ó máa ń jà òun náà sọ fún yín náà ó lóun máa ń jà kiri ni yóò dẹ́kun rẹ̀ nìyẹn pẹ̀lú yín. kábíyèsí how do you feel gbàtọ́ tiẹ̀ ló language yìí ẹ wo tíríkì tó máa ń jẹ́ ká fi bú yín o èmi ò ní fèsì àbíkábí kẹ́ ò ní nǹkan kan iná mọ̀ pé kò ní nǹkan kan gbọ́rú póòsì ní gbogbo tó ń ṣe ẹgbẹ́ sọ kọ́kọ́ fún yín ó lo láńgbéjì kan ní mi ṣàtètò ṣe three days ago kábíyèsí ó ní tó ń bá bí ẹ sábọ́ọ̀dù rẹ kó lọ sí ọdọ̀ ọ̀jàjá olóko ẹ̀ ni wọ́n máa gbé bí ìbá ṣe pé yèyé jọkáàsì adéyínká <laughs> olóyè ọ̀fìn ilé Ifẹ̀ tí ó jẹ́ bá wa tọ́ná sí ọ̀rọ̀ yìí wàhálà màá ti jáde fún mi. ẹgbẹ́ tí wọ́n sọ pé gba yín títí ayérayé ló wà lọ́wọ́ mi because ọmọ yẹn ń fún wa ní provocative challenge ká nígbà kan máa ti jáde fún yín pé ẹ gbà wá o vampire ló ń yọba o ó ló máa pààyàn tó má délé ìfẹ́ o federal government ẹ sì mọ̀ pé òun ẹ sá gbọ́dọ̀ máa rìn ṣáàtì kábíyèsí mo kàn fẹ́ kẹ́ ẹ gẹ́tì logic bó ṣe ń play game wọ́n ti bá yín game ẹni kéye àwọn media pèsè yín kó lọ wo ọ̀dọ̀ adé ọmọ táyọ̀ ó kọ́ sí ó fẹnu sọ ni ó ní tó máa bí ẹrẹ ó ní ẹsà bọ́ọ̀dù lọ sí ilé Ifẹ̀ ọlọ́ba olókù mi ni wọ́n máa gbé jáde ẹjọ́ ta ni máa bú kábíyèsí ọlọ́run fún yín ní làákàyè mo fẹ́ kẹ́ làákàyè gbé ẹ̀yin olóyè ọba ẹ̀yin ọba ìgbèríko ẹjọ́ ta máa bú wọ́n sọ pé apààyàn lèèyàn ṣé Tálátolú máa kọjú sí mi. <laughs> Tálátolú kábíyèsí ṣe ń dè. <laughs> nítorí fi di pé mo wà lẹ́yìn yín kòkòkòkòkò èmi ò lóko yín lò kò sí ẹni tó lè gorí mi mọ́ títí ayérayé ẹ̀yin náà pé mi ṣe èèyàn lásán alágbára ni alágbára mi dẹ̀lẹ̀ yín náà alágbára méjì ò gbọ́dọ̀ gorí ara wọn èèwọ̀ ni àti tó lágbára ìbí òye tí ò bá lágbára tó bá gorí mi ọ̀ràn ètò lágbára tó bá gorí mi ọ̀ràn nípa ọ̀rọ̀ ọlọ́kùnrin yín dìyìn bàbá bàbá mi tẹ́ bá gbọ́ pé mo ṣe ìgbókò náà ní sixty two mo ti lọ́mọ mo ti lọ́mọ ọmọ tán ṣe oríire ẹjọ́ kí ni mò ń bá ká nítorí ọlọ́run fún mi níwọ̀nba kí ni mò ń bá ká kí mo fẹ́ fọkùnrin ṣe tàbí ṣe kẹ́kọ̀ọ́ sí ni. ẹgbẹ́ nínú ṣó tó ṣe wípé ó ní tí dọ̀kásì bá délé Ifẹ̀ ó lọ́wọ́ lásán ni kábíyèsí máa nà sí ẹ̀ ó ní kíní kan máa nà ó máa gbá dọ̀kásì nídìí ó ní kò ní rọ́wọ́ ẹjọ́ ẹ̀yin ọmọ ilé Ifẹ̀ gangan ṣẹ́ ń pààyàn ní ilé Ifẹ̀ <laughs> ni. ọmọ ilé Ifẹ̀ ṣé ìnàdé kiri for ilé Ifẹ̀ ilé Ifẹ̀ ẹni orísun ilẹ̀ Yorùbá ni tọ́rí sí èrìà ni tó yẹ kí irú wa kí nǹkan sọ fáwọn tọ́ka ìtàn yín pé if you come to ilé Ifẹ̀ yóò máa rí àwọn figurine kí kí sọ fún wọn ní Dublin ká máa kó wọn wá bí mo ṣe lẹ́nu tó àti celebrity but Àbíkẹ́ máa sọ ó ní wọ́n pààyàn ilé Ifẹ̀ olówó kan máa gbáyàn nídìí ni wọ́n máa jẹrà yóò wọn rùn kábíyèsí ṣètìlú ló ń ṣe ọlọ́fẹ́ náà rẹ̀ ṣọ́ ẹ lọ wo fídíò ẹ o torí ẹnu ẹ̀rún ẹ̀mí ò lè play video ẹ̀ bí but mo download ẹ̀ mo máa ń download gbogbo kìnìún máa ń gbé sí YouTube kan tí mi expose torí ẹjọ́ là ń kọ́ ká tó jà kábíyèsí <laughs> iṣu lọmọ yẹn o tálẹ̀ ṣe dó ẹlẹ́ẹ̀bàsùn ẹ̀rẹ̀ pátẹ́rì ah. bẹ́ẹ̀ yóò bàbá yẹn sùn àrífín yìí ò gbọ́dọ̀ kú bọ́tọ́ bá làṣẹ ń tẹ́ bá wí ẹgbẹ́ àgbà bẹ́ẹ̀. Emebalopo. Omezawo. He said anything when the king talk na we go take. He say but the king sleep later. Kí ni nǹkan tẹ ya lọ́wọ́ rẹ̀ tó fa rẹ̀ fín? Ifá àtọ̀ tó bá tẹ̀ wá jẹ́ blogger fún yín. It's a lesson for you. Don't get closer to any blogger, including myself. Dípòdípò máa rán wọn níṣẹ́ if you want to get closer to any blogger bóyá wọ́n ṣe nǹkan kan nílé Ifẹ̀ bí àjọ̀dún àbí wọ́n ṣe wẹ́fìà kan ẹ lè máa gbé fún blogger bọ̀tò òun sọ nísọ yìí pé ọba ló ń ràn níṣẹ́ èdè tòótọ́ bọ́ba lòun ń jà fún. Hmm. ọlọ́run ò ní pa orúkọ yìí ti kàbíyèsí. Oh, kàbíyèsí ẹbọ tẹ́ ẹ bá mọ́ ọbọ ní yèyé dọ̀káàsì ó tọ̀mọ́lẹ̀ ẹ̀fẹ́ nu ara yín sọ pé ẹ̀fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ ti ń sọ tipẹ́ náà pé ẹ̀fẹ́ bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n torí ọmọ burúkú irin kì í fọn níbi kankan mo lè fọn bẹ́ẹ̀ èmi ò ń lọ́bì mi ò ń polówó sọ̀rọ̀ tí n bá wá nàìjíríà I have money to get securities in the four corner of Nigeria. happen, I have a job. But ẹni ò gbọ́dọ̀ fọn kọ́mọ rẹ̀ ò tún fọn. we erin kì í fọn because any Erin ò gbọ́dọ̀ fọn níbì kankan kí ọmọ rẹ̀ kò fọn. Ibi yìí ṣe ni tí wọ́n ń sponsor lórí Facebook. Mo respect to tó ṣiṣẹ́ owó rẹ̀. Wọ́n bá wúyàn kan ní godmother ẹ mọ̀ pé kò sẹ́ tó alágídí nìyí kò sẹ́ tó ń kọ̀ǹtrólì yìí I follow my heart. ọmọ yẹn á wá dọ́dọ̀ yín tó bá dọ́dọ̀ àwọn ọlọ́pàá ó ló mọ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó lè gẹ ẹ̀kọ́ kan tán. ẹ rí i pé bí ẹ̀ẹ̀mẹ́ta ni mo ti embrace for peace. tí àbíkẹ́ bá fi péèkì kan kí yín wípé God help you yóò lò ó dá fake page wípé òfò ló ṣe tọkùtọ̀ mọ́ that's how she operates very cunning and sneaky, evil. No other name for her. Hmm. Orídìkù ìyàlájẹ Kọ́ládé. Kábíyèsí báwo lè ṣe fíìmù? so my correct people. pipo na wetin happen with that one though? you understand me as mommy elsa tell kabe si wen abike do dey do for facebook as abike tey send pesin come say make momi elsa go blast kabe say make e, e tok as dem tey dey fight e say make e, e tell momi elsa say eh, di kabe si wife dem. see dem take dey fight for palace wit bottle you understand e say make momi ex tok talk am momi ex-husband no talk am and again say make e talk am sey caboc dey drink sey caboc na drunkard card understand momi ex-husband no talk am you understand i just dey explain to pipo wen e no hear wen some pipo no hear dem go say bose translate you understand me. so na di tin dey tough e di tin tough now for internet so momiasa boy just dey try to um, make dem make kabe to understand that na because of her big head na im make pipo hate di kabe and na im make because of her gods you know na im make am and again e come tell am say di king no suppose to get blogger say. for for social media you understand me say e say even if the king say the king talk say if dorcas go eh, eh, ife again say the king go carry ring e go use am knack dorcas you know say for there dem dey see ring wey dem take dey knack person the person go come go come turn to this thing na juju be the thing so my people. <coughs> this this wahala eh e not easy again the wahala too much o oh. this wahala When i dey tell you now, facebook the thing they they hurt well well so <sighs> me i don't know why somebody go they do like that too. Oh. this year abike even though the king say don't get mummy elsabo say even though the king say he don't get wetin to do with he deny abike say but the king get something to do with and say but as a king since the king don't talk am so he take am like that. He e talk, take her like that. say okay e not get something to do with her. but for her she know say the king get something to do with abike He say but he respect the king He take her like that. Yeah. Mm-hmm. so my people, abeg make gonna help me share this video hmm thank you god bless you now.